بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحابته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو الله ọba tí ọ tọ́ sí ní gbogbo ọ̀nà a sì ń tọrọ àlékún kí a ti gé ọlọ́run fún àníwá wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àtàntẹ̀lé ọ̀nà mà tí ó mú wá títí di ọjọ́ ìkẹyìn wọn ni a bára wa sọ̀rọ̀ lónìí èmi àtẹ̀yìn lórí ọ̀rọ̀ àlìyéwòlá àkhir ọjọ́ ìkẹyìn ọjọ́ tí ọlọ́run bá tọ́lá rẹ̀ ga. ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ púpọ̀ nínú tírà rẹ̀ ọjọ́ dẹ́pẹ́ ọjọ́ náà ọjọ́ tí ń súnmọ́ ni ọlọ́ni ìtaraba ti sá àtúwànṣá kọlùkọ́mọ̀ àṣà ọ̀rọ̀ ọjọ́ ọ̀kẹ́yìn ní jẹ́bẹ̀ ọlọ́ni ń súnmọ́ ó ń súnmọ́ bọ̀ pé pé kúlù máa ti ń kọ̀rí bọ́n gbogbo tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà ló ti wà ń tòsí níta ti rí kọjá lọ́dọ̀ ẹ̀ jẹ́ olùbà ayédán àná ti sọjọ́ àlárúbá àná ọjọ́ kọkàndínlógún oṣù rọ́jà ẹgbẹ̀rún ọdún lé ọgọ́rùn ọdún mẹ́rin lé ọdún mẹ́rìnlélọ́gbọ̀n tánibíà Muhammad san ṣe jẹ́ àti mẹ́kàlọ́ sí Madina torí kò lè rúgúnjọ́ oṣù rọ́jà ọdún one thousand four hundred thirty four years ẹ̀yìn ìjìra àlárúbá àná ó jìnà sí mi àtẹ̀yìn ní tẹfẹ́tẹfẹ́ gẹ́gẹ́ sábà ṣe jìnnà alẹ́ ju one thousand years ń bọ̀ lọ́la lọ àná jìnnà sí wa kò sẹ́rẹ́ tá a ní sáta ní padà bá àdàmọ́ láéláé ṣùgbọ́n ẹgbẹ̀rún ọdún tí mọ̀ wájú tòsí lọ́wà tòsí lọ́wà ó lè mọ̀ bàálá yóò súnmọ́ tòsí lọ́wà òun ló súnmọ́ ju àná tó ti rí kọjá yìí lọ wọ́n á nà ṣe súnmọ́ tòsí tó ìlú ju ọmọ ẹ̀dẹ́ nẹ̀ pé just yesterday yesterday far away yesterday yẹn distance wà láàrin àná sóni ó ju distance wà láàrin sọ́nà sílẹ̀ lọ àlè padà bàmọ́ láéláé àlè rí lò mọ́ àmọ́ lójú àlàrúbà mi ìráyè ṣùgbọ́n kí sàlọ́gbà àtàná tó rí kọjá ìkìsí wẹ̀ẹ́sì tàná yìí òun ti lọ láéláé ṣùgbọ́n àlùkí àmọ́ ọlọ́run tó sì wà lọ́wà ó súnmọ́ lójoojúmọ́ ni ọ̀rọ̀ nípa rẹ̀ ni wọ́n ní kí a sọ̀rọ̀ lé lórí àwọn àfa orí Islam ti Sheikh Abubakar Jabir al-Jazairi bàbá ti ń jẹ́ bàbá tó ṣe tí àmì ní hajj muslim wọ́n ṣe tí àkàtí ń jẹ́ aqidatul mu'min aqidatul mu'min inú tíra yìí ìbẹ̀rẹ̀ ti sọ̀rọ̀ tí mo fẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní al-yawmul akhir ọjọ́ ọ̀kẹ́yìn wọ́n ní ọjọ́ yẹn tàǹtàhì àlàyàtò dúníà kulluha ọjọ́ yẹn ni ọjọ́ tẹ́ pé ìsẹ̀mí ayé tá nù rẹ̀ yìí yóò dópin gbogbo tí ń jẹ́ sẹ̀mí ayé yóò dópin ní ọjọ́ náà wàtàbítàdìhì alahayatu ìfúrami ìṣẹ̀mí ìtàlùkì àmà òwúkọ́ ìṣẹ̀mí ìtọ́rọ́ yóò abẹ́rẹ́ inú ẹ̀ ìṣẹ̀mí tá à ń bá lẹ̀ ó dópin bẹ́ nínú rẹ̀ ìṣẹ̀mí ìtìkà alahayatu òkúrawíyà yóò abẹ́rẹ́ inú ẹ̀ bàbá Abubakar Jazairi wọ́n ní kí ló dé tí wọ́n ń pe yawmul akhir ní yawmul akhir wọ́n tó pé ní àná yawmu la yawma ba'dahu tó pè ní ọjọ́ tí ọ̀sẹ̀ jọ́mi ní màlẹ́yìn rẹ̀ òun ni akhirul ayami dunya òun ọjọ́ tó kẹ́yìn gbogbo òsèmí ayé òun sì bidayatu ayyamul akhira òun wá lọ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀mí ìtàlùkìámà òun lọ bẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ yẹn wà ní gbogbo tí ń jẹ́ ọjọ́ parí sí ọjọ́ yẹn ní gbogbo tí ń jẹ́ ọjọ́ parí sí. tí ò ní sí ọjọ́ mọ́ lẹ́yìn rẹ̀ torí pé lẹ́yìn ọjọ́ yẹn nígbà musa dé fàdébí ọmọ Muhammad sọ sọ̀lá tí ń bẹ akọ Malik kọ́dà bẹ̀rẹ̀ mu akọ lọ́wọ́ ọjọ́ jimá láyé ọ̀parẹ́ sí ṣùgbọ́n ọjọ́ jimá wo ni kọ̀sánì ọ̀ma jimá wo ni ọ̀parẹ́ sí ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ fi ìmọ̀ rẹ̀ ti tí òfin ẹnìkan kan lẹ́yìn òun nìkan màlíkà Jibril aleyhi salam ọmọ ọjọ́ náà tàyé ọ̀parẹ́ ọbẹ̀ ìlú àrẹ̀bí sọ̀rọ̀ nípa ọ̀parẹ́ nù ti ẹni tá ń ọmọ tó ẹni tó ní léèrè ń pa rẹ ọwọ́ abẹ́rẹ́ àmì ọ̀sán para pé kí làwọn àmì rẹ̀ tó rẹ̀ yìí pé ni ń pé mi ò fi hẹ́ nìkan àfọ̀dọ́ mi ni mo fi ti sí nǹkan yìí òun ló jẹ́ pé nígbà tí ayé ìbá parẹ́ tán tálùkì àmọ́ bẹ̀rẹ̀ òun náà ní padà rí ọjọ́ mọ́ lẹ́yìn rẹ̀ kò ní sí sátidé mọ́ kò ní sí sunday kò ní sí monday kò sí tuesday kò sí wednesday kò sí thursday kò sí friday kò sọ́jọ́ kankan má kò sí yọmù samti má kò sí yọmù ahadi má kò sí yóò mú ìfúnlẹ́nì mọ́ kò sí yóò mú fìlàfà mọ́ kò sí yóò mú làgbéyà mọ́ kò sí yóò mú làkàmẹ́sì mọ́ kò sí yóò mú jùmọ̀ torí pé ọjọ́ yẹn wà á kérò làyà òun lọ́jọ́ tí gbogbo ti jọjọ́ parẹ́ tí ó tàn sínú ẹ̀ yóò àkú ìṣẹ̀mí gbére imma fil janna wa imma ìṣẹ̀mí gbére tẹ́pẹ́ ẹ̀ tọ́tẹ̀lélánà níbi ìwà Muhammad sallam àbáwọn tó tẹ̀lé àwọn ànábì tó ṣáájú lọ alayhimu salatu wassalam wọ́n mọ̀ bẹ́ẹ̀ àlùjánnà gbére inú mọ́lẹ̀ láéláé fi nóòrì abadi ìmọ́lẹ̀ gbére tí ò sí òkùn mọ́ lẹ́yìn rẹ̀ kò tí ò ní sókùn mọ́ fáwọn láéláé ni inú mọ́lẹ̀ wọn wà sọ́gbà tí ò ti sọ̀sọ̀ tí ò sóru táàpì ìgbà yìí lòkun lòkun wà ìgbà yìí mọ́lẹ̀ wà táàfin máa ka ọjọ́ ó àwọn ọmọ jahannam waliyadu billah àwọn ọmọ jàǹjẹ́ kanú wọn àwọn ọmọ aná wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní òkun gbére òkun gbére òkun tí ò rí sí mọ̀lẹ́mọ̀lẹ́yìn rẹ̀ òkun gbére tí ò ní sí òkun tí ò ní sí mọ̀lẹ́mọ̀ lẹ́yìn rẹ̀ fún wa fẹ́rẹ́ tá a bá dájọ́ gbére inú náà fún nítorí kí n sọ yẹ òrùpé nínú àkídàtọ̀ ahli sunnah wal jamaa. kì í ṣe gbogbo ẹni tó wọ náà ni ó sì gbére ní padà jáde kó òun náà lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ ìyà tó ṣe déédéé tó gbé àwọn náà tán wọ́n jáde ńbẹ̀ ṣùgbọ́n ẹ̀yẹ kó àwọn jáde gbogbo ẹnikẹ́ni tó lẹ́rù ẹni tó jáde ni wọ́n máa gbé àfi bèrè ní ọmọ gbẹnu ná ó tún kó àwọn míì táwọn afa máa ń sọ ṣùgbọ́n ọ̀gá rẹ̀ ganu lórí ètò kó ọmọ sọmọ yẹn lára ni àwọn táwọn wà nínú bèrè wọ́n wà ní òkun bèrè tí ò sí mọ̀lẹ́ nípasẹ̀ yẹn kò sí pé ọ̀sán rí àbálẹ́ rè ọjọ́bà eré àbọ̀jọ́bà ẹ̀kọ́ yìí kò sí mọ́ inú òkun láéláé fọmọ náà kọ́lọ̀ ní jájẹ́ kan mẹ́ẹ̀ inú mọ́lẹ́ gbé fáwọn àlùjẹ́ náà jájẹ́ kan mẹ́ẹ̀ òun ni àlùkìá ní ẹnìkan kọ́ kí n tó sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé ọ̀rọ̀ yóò láàkìr ọjọ́ ọ̀kẹyìn tá a sọ̀rọ̀ rẹ̀ tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹni ìsìn ó tún ní nǹkan kan táwọn afá máa ń sọ nípa rẹ̀ wọ́n ní àlìyóò láàkìr ń bẹ ṣùgbọ́n ó pín sí ìpín méjì bàbá wa Sheikh Abubakar Jabir Jazairi ní sọ bẹ́ẹ̀ ní akídàtú mọ́mẹ́ ìpín méjì ló pín sí èpè àkọ́kọ́ òun lẹni tó bá ti kú ìjọkíjọ tó ní ó kú kọ́bùrà yóò mú làákìrì síwájú ọjọ́ ọ̀kẹyìn tẹ́ ẹ̀ bá ti lè gbẹ́mìí mi lónìí kó tó di ọjọ́ tọ́jọ́ ọ̀kẹyìn gẹ̀gùn ó dé òótọ́ nǹkan ni kọ́mẹ́tì kìyà mọ́tòhò kọ́ni kọ́mẹ́tì sáàtòhò àlùkàmà àti ẹ̀ ti bẹ̀rẹ̀ àlàákìrà àti ẹ̀ ti bẹ̀rẹ̀ òó bẹ̀rẹ̀ ìrìn àjò kámárì sẹ̀mí ìyẹ̀ ìpè ìmọ̀ kásì má rí ti lọ lókè yẹ̀pẹ̀ mọ́ kó jẹ́ wípé ó ti bọ́ sábẹ́ ẹlẹ̀ ó ti ń gbọ́ nǹkan míì ó ti ń rí nǹkan míì ó ti wà láyè míì àbíkí àmọ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ eléyìí ò ní àwọn àáfàá ní ìsẹ̀mí abẹ́ ẹlẹ̀ kì í sì sẹ̀mí gbére ṣùgbọ́n kò sí lókè yẹ̀pẹ̀ mọ́ kò sí láyé mọ́ àlùkí àmọ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n kò tí ì dìde sí ọjọ́ ọlọ́kọlọ jábọ̀ ọ̀sẹ̀ ẹ̀ bó ti ẹ̀kọ́ àmọ̀lẹ́kẹ́ ti abiri àwọn béèrè sáré ìjọ tí wọ́n ṣe tá o ṣùgbọ́n kò tí ì bọ̀ sí gbangba ọlọ́ láti jábọ̀ ọ̀sẹ́ gangan tá à ń bá a sọ̀rọ̀ lórí parí lẹ́kṣọ̀ yìí. tó túmọ̀ sí pé àlùkí àmọ̀ bẹ̀rẹ̀ fẹ́ni tó ti kú kó tó gbé yọ̀mùnà ákèrè dé. ẹ̀rẹ́ ìkíkẹ́ kejì òun ni àwọn tí wọ́n tán sí ọjọ́ ọ̀kẹ́yìn gangan ǹjọ́ tẹ́ pé lọ́jọ́ ọ̀kẹ́ nínú ọ̀sẹ̀mí ayé tí rí àjọ àrèmọ́bọ̀ bẹ̀rẹ̀ lákọ̀tún fún àwọn tó kú síjọ́ yẹn ìpín kejì nu torí àwọn ìjẹ́ wípé ọ̀rọ̀ tá a bá sọ ní òní níwọ̀nba tá a sọ yìí lọ́rọ̀ òrò àlùkẹ́yàmà àti ìpalẹ̀mọ́ fún kẹ́rì kankan máa so mọ́ tọjọ́ ọ̀kẹ́yìn ká máa so mọ́ èyí èmi àtẹ̀yìn ọ̀palẹ̀ mọ́ láti sìn ẹ́ lọ ni tètè ìjọ́ tèmi àtẹ̀yìn ó lò kẹ́yìn láyé àmọ́ ọlọ́ọ̀nìkan lọ́mọ̀ ìjọ́ tèmi àtẹ̀yìn ó lò kẹ́yìn láyé àmọ́ ọlọ́ọ̀nìkan lọ́mọ̀ níta pọ́lọ̀ nìkan lọ́mọ tẹ́mi ọ̀mọ̀ tí wọ́n ọ̀mọ̀ pé dọ́là ìní kúrò láyé tí ìní padà sí ń mọ́ a ò ní fi iṣẹ́ eré tẹ́ ká ṣe láti pàdé ọlọ́run a gbọ́dọ̀ fi dágbà iṣẹ́ tẹ́ ká ṣe pàdé ọlọ́run lọ́jọ́ tí ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ gbogbo mẹ́ẹ̀dá òdùn wájú ọlọ́run iṣẹ́ tá a fi pàdé rẹ̀ táyì níyọ̀nú ẹ̀ a ní fi dágbà nítorí pé dọ́tà àpàjùdé tó dìrò rí làkúsókè yẹpẹ̀ mọ́ tápá bẹ́ẹ̀ lẹ́ni yóò ti là ẹnì kankan wọ́n ọ̀ mọ́ mo rò pé à ń gbọ́ tí mo wíyé ẹni tọ́mọ̀ yìí pé inú òkùn ló wà nípa ọjọ́ ìkẹyìn tòun tóun ó lò láyé tóun fi ní padà sí láyé ná ẹni tọ́mọ̀ pé ọjọ́ tóun ó lò kẹ́yìn láyé tóun ní padà sẹ̀mí mi ìmàlókè ìyẹ̀pẹ̀ yóò dé bóun lójijì kì í fi iṣẹ́ eré dàgbà kò sì fi ní fi túbá dàgbà èyí ò ní fi iṣẹ́ eré dàgbà pé ó kù díẹ̀ mọ́ bá a kírun. ẹ̀ ń gbàwẹ̀ nǹkan tí ìṣetán lèmi náà kó di bí ọ̀tọ̀ra kí n tó bẹ̀rẹ̀ awẹ ni mo fẹ́ sinmi díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́run ti fún lágbára àti yọ zaka ìwà sọ pé òun fẹ́ kó wọn ọkọ díẹ̀ sí nígbà tí ọbẹ̀ di ẹ̀mí owó ti kúrò ní one point million yóò million so ìgbà yọ from next year lọ má fi fi lọ ṣe hajj wà fún ọ ní wà àlàáfíà ara sì wà má fi ájì dágbà pé ó dẹ̀ mí àti má fẹ́ lọ fẹ́ fẹ́ pẹ̀lú àti ẹ̀wò mi lájọ lọ lọ tẹ ojú èyí náà tipa àti ẹnì kẹta tọrọ ọmọ bọyọ ọdẹ mi láyé torí pé ọjọ́ tí ọkàn ìtì ẹ láyé òun ní sọ èmi náà ò lè sọ tèmi náà sọ àní fi dágbà nítorí ẹ̀ka sí oníṣẹ́ rí bá a ṣe ní fífi ẹ̀ṣẹ̀ ẹ̀ lẹ̀ ìdáwọ́ ń bi ẹ̀ṣẹ̀ ìtúbà ẹ̀ṣẹ̀ bá a ṣe ní fi dágbà torí pé kò sí tó fi dá lórúkọ mi wọ́n kò sí tó ọgbọ́n òmùtí náà lọ́wọ́ ìyọ́ níwọ̀n bá wa láyé lónìí gangan bí ara èèyàn bá lé kókó mi ṣe lè orí ọ̀fọ́ mi inú òru mi ẹ̀dọ̀ mi ọ̀há ẹsẹ̀ òru mi apá òru mi ara lé kókó bí òkúta yẹ ọ̀sọ́ pé yìí ò ní kú lónìí bọ́lá bá lónìí ọjọ́ òkú èèyàn òru tí ń ràn àìfi dàgbà títúbà bá a ṣe ní fi ṣe rí dàgbà torí ìdílé ìkàlọ́ gbọ́ yé pé ọjọ́ ọ̀kẹyìn lọ́jọ́ tí ọ̀kẹyìn gbogbo òsèmí ayé ó sì ní ìrìn àjò àrèmọ́bọ̀ nù rẹ̀ òun lọ́jọ́ tí ọ̀sọ́jọ́ mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ òun lọ́jọ́ tọ́kẹyìn fún gbogbo ẹ̀dá èmi gbàgbọ́ sí ọjọ́ ọ̀kẹyìn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní ìbátan sí ìnígbàgbọ́ sí ọlọ́run ẹ̀ ń bá gba ọlọ́run subhanahu wa ta'ala gbọ́ yóò dọjọ́ ọ̀kẹyìn gbọ́ nítorí pé ọlọ́run sọ̀rọ̀ ọjọ́ ọ̀kẹyìn pọ̀ ẹ ń bá gba àwọn ọ̀rọ̀ ọlọ́run tọ́lá rẹ̀ ga tó sọ̀kalẹ̀ fáwọn ànábì rẹ̀ alẹ́ mú sọ láti ọ̀sánà tó bá nígbàgbọ́ sí i yóò nígbàgbọ́ sí ọjọ́ ọ̀kẹyìn torí pé inú ọ̀rọ̀ tọ́lá ọba sọ fáwọn ànábì àwọn òjíṣẹ́ alẹ́ mú sọ láti ọ̀sánà ọ̀rọ̀ ọjọ́ ọ̀kẹyìn nínú ẹ̀ àáfàá wa ibnu Kathir ọlọ́run kọ́ bá akẹ́wọn Ismail ibnu tó ṣe tafsir Qur'an wọ́n sọ nínú tafsiru wọn wọ́n ní ọjọ́ ọ̀kẹ́yìn ọjọ́ kẹni tọ́lọ̀ ń sọ lórúkọ méjìlélọ́gọ́rin ọjọ́ ọ̀kẹ́yìn ní kóso ọlọ́run fi orúkọ méjìlélọ́gọ́rin eighty two names lè pe ọjọ́ ọ̀kẹ́yìn nínú alukur'anul karim ìpè lóríṣiríṣi ọkọ̀ yìí tí gbogbo ẹ̀ ń túmọ̀ sí ìsọlóríṣiríṣi ọkọ̀ yìí tí gbogbo ẹ̀ ń túmọ̀ sí ọjọ́ ọ̀kẹyìn àbáwọn ẹ̀rù jẹjẹ tí ó ṣẹlẹ̀ nú ẹ̀ ó tó lẹ́rìí lórí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sí èmi jí síbi bẹ ọjọ́ náà bẹ́ẹ̀nikẹ́ni ò sì gbọ́dọ̀ kọyín ọjọ́ náà kéré bẹ́ẹ̀nikẹ́ni ò gbọ́dọ̀ sì ṣe ìpalẹ̀mọ́ sọ́jọ́ náà tí ò gbọ́dọ̀ fi ṣe atẹ́tẹ́rẹ́ tí ò gbọ́dọ̀ lọ́ra lórí ìpalẹ̀mọ́ rẹ̀ òun ni sábàbí pé ọlọ́run pẹ̀lú ọkọ̀ tọ́pọ̀ ọlọ́run pẹ̀lú yọ́mùlá áhìrì ń bẹ̀rẹ̀ láàrin méjì suratul Baqara sura kejì alukur'an aya one seventy seven aya ọgọ́sàn ó dín mẹ́ta aya one seventy seven suratul Baqara ọlọ́ni lè sàgbérò àǹtùwá lóòjó àkọ́ńkíbálà al-mashriqi wal-maghribi walakin albirro man amana billahi wal yawmil akhir walakin albirro. من آمن بالله واليوم الآخر. akhir ọlọ́run tó láàrin gan ni kì í ṣe òpin dáadáa tó dé dáadáa ni kéèyàn kọjú sí yòòrùn àbí wòrán tọ́lọ́mọ ní akọjú bẹ́ẹ̀ tá a bá kọjú sí gábàásì tá a kọjú sí tẹ́bílà àbáwọn tó ti kọjú sí bẹ́tù mọ́kídísì rí ètò rí ọjọ́ lọ́nà méjèèjì tẹ́ ẹ bá ń kọjú sí kò tí ì sọ pé ẹ ti dé ní eré tányányá kò sí dáadáa mímọ́ lẹ́yìn tẹ́ ẹ ṣeun walakin albirru man amana billahi wal yawmil akhir ṣùgbọ́n ti ṣe dáadáa tán yáyá dáadáa tó pín dáadáa òun ni kéèyàn jẹ́ nìkan ló ẹni tó gbọ́ ọlọ́ọ̀bá tó láàrin gbàgbọ́ ìtí òun fi tẹ̀lé olùwàlì yawmil akhir kéèyàn sì gbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ọjọ́ tó kẹyìn àwọn ọjọ́ tí ọ̀sọ̀jọ́ mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ tó fi ka nǹkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ inú àwọn òkú àríkánù ìmọ̀ ti ṣe mẹ́fà ọ̀ka márùn bẹ́ẹ̀ ọkọ ẹyọ kan oṣù tí ò mẹ́nubà nínú ààyè eléyìí ni o ẹyọ kan ni ò mẹ́nubà gẹ́bí ti amánà rọ̀súlù níbi máa ń sílẹ̀ ilé mi rọ́bì wà mọ́mìnàn àárẹ̀pẹ́ mẹ́rin inú òkú mẹ́fà ìmánì lọ́lọ́run sọ mẹ́ méjì ni ò mẹ́nubà kọ̀gbàgbé rẹ̀ ibi ntọ́fẹ́ sọ ń bẹ̀ yẹn lọ́sọ̀ yẹn ètí ọ̀sọ́ yẹn o ti sọ mí ọ̀sọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tí ọ̀sọ́ nu ayé abakọ́rọ̀ verse one hundred seventy seven ọ̀sọ́ ní suratul Qamar sisi Quran chapter fifty four ayé forty nine ọ̀sọ́ sura kẹrìnléláàádọ́ta ayé kọkàndínláàádọ́ta ayé nbẹ̀lú ti sọ ọ̀rọ̀ alikọ́dàr tí ọ̀sọ́ nínú ayé eléyìí inna kulla shay'in wa ma amruna illa wahidatun kalam'in bil basar gbogbo nǹkan la dá pẹ̀lú kọ́dàrà pẹ̀lú ìpèbùbù ìmọ̀ ọlọ́run tó ṣáájú gbogbo nǹkan kan tó dá nǹkan àlùkọ́dàrà tọmọ tí ó dà lé àti tí ó ṣẹlẹ̀ sí tí ó dà títí tí wọ́n èkó mi sẹ́wọ́ àyè ìmọ̀ rẹ̀ ni elimu azaliyo ni. sabbih isma rabbikal a'la Quran chapter eighty seven suratul a'la sura kẹtàdínní àádọ́rùn àyà kẹta rẹ̀ alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada ọba tó pé bùbù lórí ẹ̀dá tó sì ń tọ́yẹ̀ lọ sọ́nà síbi ìpè gbogbo ẹ̀ èyí ó rìn kòǹgẹ́ kádàrá rẹ̀ almohemmo ìnígbàgbọ́ nínú ọjọ́ yìí ọ wà àwọn nǹkan tó jẹ́ pé lèyẹ fi lè jẹ́ mọ́mìnì déwájú ọlọ́run ọlọ́run tọ́lá rẹ̀ ga ṣe ìlérí ìyàtọ̀ pọ̀ fún àwọn èèyàn tí ọba gba ọjọ́ náà gbọ́ wà á tàdínà lèmọ̀nká dàbí bí sáàtì sàìrọ̀ lèmọ̀nká dàbà bí sáàtì sàìrọ̀ ìyá náà tọ́jú ẹlẹ́dẹ̀ ń bá sọ pé òsàlùkìá mà òun tọ́jú ẹlẹ́dẹ̀ wọlé yàgòbìlà ọlọ́run jájíyà ọjọ́ àkẹyìn ọjọ́ tá gbọ́dọ̀ gbàgbọ́ ni ọjọ́ yìí ní àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nú ẹ̀ wọ́n láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nú ẹ̀ àwọn àfa tí àti mẹ́wàá jù mí rihlatun ila daril akhirah tí wọ́n pàtàkì ni kò sí ìkàkà lọ tí àìbó ṣe tó ìgbẹ̀ngbẹ̀ngbẹ̀ yìí six hundred and ninety six pages ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àlùkìyàmá ni kò sóri mẹ́mẹ́ kò sọ̀rọ̀ mímẹ́ kọjá ọ̀rọ̀ àlùkìyàmá. eléyìí ní báàbù kan náà tafsitul aqaidi islamiyya ó ní báàbù kan náà ti sọ̀rọ̀ àlùkìyàmá báàbù ní bẹ́ẹ̀ nu tiẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àlùkìyàmà gbogbo àwọn nǹkan tí àwọn afáǹkọ yìí nípa àlùkìyàmà wọ́n fi ń sọ fáńpá àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nú ẹ̀ àwọn afáàní musamilati yomil akhir ọjọ́ ọ̀kẹ́yìn láwọn nǹkan kan tó kójọ sínú ẹ̀ láwọn tó kójọ sínú ẹ̀ òun ni báṣul khalaiqi kulliha. gbogbo tọ́lọ̀ ọ̀dà pátá tọ́lọ̀ ó jí dìde tí ó sọ da láàyè ọjọ́ yẹn ni. ọjọ́ yẹn ni alihasuru wa alihasuru àkójọ ńlá ìkó ìsa àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkẹyìn tá tí gbogbo wọn pàdé ara wa látòrí ádámù alẹ́ ìsàlà tòdó yẹn tí ó lọ ayé kẹtẹ mi ó tàlá rẹ kẹ́yìn ọ̀tá yọ̀ọ̀bà parẹ́ àti gbogbo tí mẹ́lá ní méjì rẹ̀ tí gbogbo wọn pàdé lórí sọ̀rìndín wáhìndín lórí ilẹ̀ yọ̀ kọ́wọ́sọ tọ́tẹ́jú lọ tí o ní kòtò tí ò ní gegele kọ̀ọ̀tà gangan òkè kò sí sí kòtò látàrọ fi á ẹ̀yìn wàjà ń wọlá àmúta ilẹ̀ tí ò ní kòtò tí ò sì ní gegele kò sí òkè bíi tá à ń wí òkè ọjàbá òkè dada òkè mọ̀pó òkè sápátì kò sí gbogbo ẹ̀ wá on the same level ọ̀tẹ́jú lọ́ba kan náà tójú ó tójú àfa inú suratul waqi'a tí ì ṣe orúkọ kan lórúkọ alùkìyàmà alùwákìá jẹ́ kan lórúkọ alùkìyàmà sura àti mo fẹ́ sọ ló jẹ́ kí n tún máa padà síbi orúkọ àtọ́mà yawmul jama'e yawmut tagabun orúkọ yẹn náà ni alinfitor atakwir àwọn orúkọ yẹn nu anaba ara àwọn orúkọ yẹn nu ẹyẹ yẹn alqiyama ara orúkọ yẹn nu ọlá pàápàá jù àwọn orúkọ yẹn tí a pọ̀ nu oṣù mẹ́rin ìgbẹ̀yìn kùránì o nu ẹ́. Eh? alikọ́ríà alikọ́ríà àtúmọ̀lẹ́kọ́ríà zilizala ìdásólísílá tìlá àdùn zilizala ẹ̀rí pé ńgbà tó dé àárín méjì rẹ̀ ojú ẹsẹ̀ ló gbé wá ọ̀rọ̀ àdùkẹ́ àwọn ènìyàn mọ̀ ń sọ̀rọ̀ yìí <laughs> àwọn orúkọ ìlọ́ba nínú sátúlù wa kẹ́à ọwọ́ ni kul innal awwalina wal akhirin kí ló lamajmu'una ila miqati yawmin ma'lum gbogbo ẹ̀dá awwalina wal akhirin àwọn ẹni àkọ́kọ́ tó ń kọ́ dá àtàwọn ẹni ìkẹyìn gbogbo pátálà àkójọ láàyè kẹta àti mọ̀ ilẹ̀ kẹtọ́ tẹ́jú lọ tánibí ọmọ hàn ọ̀sọ̀là tọ́sọ̀rọ̀ inú àhàdéfì rẹ̀ inú kẹsìrì ọlọ́mọ wa kẹ́ wọn àyà kẹtì mọ̀ mú wa fẹ́rẹ́ ní ìsẹ́wọ̀n inú tọ́ ha ó ní orí ilẹ̀ ọ̀hún ó ní alárùbẹ̀dọ̀ ilẹ̀ tó pé funfun ni white ni yanrìn rẹ̀ white yanrìn lórí àfúrọ̀ ilẹ̀ tí kókó hù lórí ẹ̀ rí kókó kò hù lórí ẹ̀ rí kì í sórí ilẹ̀ ayé tí kókó ti wù mẹ́yì tó pé ní sọ́tò Ibrahim ní yóò mọ̀ túbọ̀ dálò láàbọ̀ ọ̀rọ̀ láàbọ̀ ọ̀sàmọ̀wáàt ilẹ̀ tẹ́ ẹ bá rẹ̀ ìwọ ti pààrọ̀ ẹ̀ sọ́mọ̀ tẹ́ ẹ bá rẹ̀ ìwọ ti lọ ìdá sàmú nfàtọ̀rọ̀ wọ́n ìdá kàwákìbọ̀ nfàtọ̀rọ̀ àti ìdá sàmùsù kú wúra tí wọ́n ìdá nùjúmù nkádà rọ̀ ó ti sọ̀rọ̀ pé sàmà ó ti já ó sọ̀rọ̀ pé lẹ́wọ́ ti rí àpárọ̀ lẹ̀ yàtọ̀ sí ẹ̀tẹ̀ ẹ̀bá tẹ̀ ẹ̀mà wọ́n sàmà wà àpárọ̀ àwọn sàmà yàtọ̀ sàmà tẹ̀ ẹ̀bá rẹ̀ tẹ̀ wọ́n lókè orí yìí wà bára zulilá alwahid alkohar àwọn yàrá jáde sọ́dọ̀ ọlọ́ọ̀ba alwahid ọba àṣọ alkohar ọba alágbára lórí gbogbo alágbára àfúrọ̀ nílẹ̀ náà láyọ̀rọ̀kọ̀ alẹ́ àdàm láyọ̀rọ̀kọ̀ alẹ́ àdàm wọn ò dẹ̀ jẹ́lẹ̀ lórí ilẹ̀ náà rí ilẹ̀ náà tá a bọ̀ sórí ẹ̀ tá a ti gba tá a ti lọ pàdé ọlọ́run ẹsẹ̀ ògbèjì ilẹ̀ náà wọn ò dẹ̀ jẹ́lẹ̀ lórí ẹ̀rí wọn ò pàdé ẹ lórí ẹ̀rí wọn ò pẹ̀rẹ̀ lórí ẹ̀rí wọn ò para kùnmí lórí ẹ̀rí bèèlè èèyàn tẹ́ ń pa àṣírí nàìjíríà orí rẹ̀ là alahasuru àkójọ àkójọ ìsìnrìn ntọ́ gbajúmọ̀ ni aya rẹ̀ kọ́nà alukoranul pé ìjọ tá gbogbo yín jọ pápájọ ọ̀nà suratul Isra nígbà tó lọ́n tọ́lá rẹ̀ ga àbí Isra kọ́ni tí ń sọ̀rọ̀ pé òun gbé àwọn gbé àwọn kan dìrì láfọ́jú wọn á nílẹ̀ ọlọ́ọ̀rẹ́ ẹ̀sẹ̀ tó gbé àdìrì láfọ́jú suratul suratul Taha kí ló dé tó gbé dìrì láfọ́jú wàkọ̀sí kó ń sẹ́yọ́rọ́ tó yẹ pé màtó àkójọ yìí ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀nà alukóránù karim alẹ́fẹ̀sáàbù ìṣirò ṣẹ́ kémi ọ̀sá káǹtì tèmi kí ọ̀sá káǹtì tiẹ̀ èmi ọ̀jàbọ̀ ọ̀sẹ̀ mi wọ́n ọ̀jàbọ̀ ọ̀sẹ̀ rẹ gbogbo ẹ̀dá ọ̀jàbọ̀ ọ̀sẹ̀ wọn fọlọ́run tọ́lọ̀ rẹ ga lára kẹtí ọ̀sẹ̀ níjọ́ ọ̀dàjọ́ ni ìṣirò ṣẹ́ yìí bí àwọn méjì tí wọ́n sọ ṣáájú rẹ̀ náà ni ọlọ́run tẹnu máa ọkọ̀ náà alukur'anul karim àáyá rẹ̀ ọkọ̀ náà alukur'anul karim gbogbo adé àpáta láti rí pé ọlọ́run tọ́lá ẹ̀gá sọ pé àwọn tí òun bá fún tíra àwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún fasawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi masrura àwọn tá a bá fún tẹ àwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn àfẹsọ̀rọ̀ iṣẹ́ wọn ní fẹ́rẹ́fẹ́ fún ní rọrùn wọ́n padà sọ́dọ̀ ẹbí ara wọn lẹ́yìn tí ń dunnú ó sì gbóòdì kejì náà wà padà àwọn títí wọn ò bá rí bẹ́ẹ̀ yẹn hmm, tọ́pọ̀ wọn rà àgọ́rì ni fàyẹ́dọ́ ọ̀sọ̀gbọ́rọ̀ ọ̀yẹ́ sásà ìyẹ́rọ tákà ìyìnlá gbà ẹ̀yìn ni wọ́n náwó síta ibùkẹ́sìrì ni àáfọ̀n tí àwọn látẹ̀yìn wọ́n dẹ̀sẹ̀ bí ọwọ́ wọn padà sẹ́yìn wọn àfi tí àlẹ́ wọn lọ́wọ́ mẹ́ ẹni tá a bá fún tí a bá wọn látẹ̀yìn yóò kígbe orí ibú o ègbé yébílẹ̀ ó ṣògbóra ṣògbórọ̀ orí ibú ègbé ọlọ́ni látàdé ṣògbórọ̀ ń wá hídà wọ́dọ̀ ó ṣògbórọ̀ ń kẹsì rọ inú sọ́ra wo nu ẹ̀yìn yẹn sọ́tún fòrùkọ́ọ̀nù sọ akẹ́ẹ̀dọ́gbọ̀n lọ́ọ̀kì gbé orí ibú ẹgbẹ́ ẹyọkọ́ ṣe mọ́ máa sọ pé mo ṣe gbé o mo ṣe gbé o mo ṣe gbé mo sórí ibú o mo fi ọ̀pọ̀lọpọ̀ gbà torí pé ẹni tọ́lọ̀ ẹ̀ bá dàbọ̀ àlálìkè àmọ́ wàlẹ́ òtún sórí ibú gbére ó sì gbé gbére ó pàdánù gbére waliyadu billah ọlọ́run jákàjákà nù wọn hisaabu yìí ìṣòro iṣẹ́ kí n sáré sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀nàhósíbà òzè mọ̀nàhósíbà òzè ẹni wọn bá tọ pépé ǹjọ́ ọ̀dájọ́ tọ́mọ yìí tọ pépé yẹn ǹjọ́ ọ̀dájọ́ wàláhì wọn ò jẹ yà yọ ọ jẹ yà òun náà fàtí ọmọ ìbúrò kàtọ́ ọgọ́dì aláàánú lẹ́yìn pé hasibu àǹfọ́sákọ́ kọ́bílà àǹtò hasabu ẹ̀yin gẹ́gẹ́ máa yí iṣẹ́ yóò fura yí láyé láyé kó tó wọn bá ń yẹ̀wò ẹ máa yẹ̀wò sọ dáa ṣé mo ṣe eré. ọmọ má ọjọ kan láì ronú wò wákàtí márùn mélòó akin jẹmọ tí gbogbo ìbá jẹ jẹmọ ẹsẹ alihamudulilayi fọlọ tí wọn jẹ jẹmọ ní gbogbo wákàtí márùn ẹsẹ astagfirullah fáwọn ọkùnrin especially àwọn obìnrin problem tá à ń sọ yìí yẹra gbogbo wákàtí márùn mú kílásíkò yàrá ló ti kí kílásíkò kílásíkò kò rí eré o èmi yẹra bóyá olórí àwẹ̀ ṣé rọmọdán tó rọmọdán ni tá a bá ti gba rọmọdán àwẹ̀ ti parí kọ̀ sáwẹ̀ mímọ̀ tí ọ̀dà mi dé káyẹra wa wò mọ́ndé mélòó lóṣù rọ́jàbù tó ń parí lọ yìí àwa lọ́ndì twenty rọ́jàbù lódì fourteen thirty four age after ìjìrà mọ́ndé mélòó ló ẹ̀ mọ́ gbàwẹ̀ tọ́sí mélòó mọ́ gbàwẹ̀ abẹ́ àyàmọ̀ bíi ìdìbò ti gbàwẹ̀ thirty fourteen fifteen oṣù jọ̀ọ̀nù àmọ̀ yẹra wa wò tá a bá rí pé oṣù parí àgbà ẹ̀kọ́ jẹ́ yọ ká méjì àwọn tó wà foríjì lọ sọ́dọ̀ ọlọ́run torí àbúrò rẹ̀ àwọn di aláàánì ọlọ́run ayò mi àwòsàn ní kọ́ọ̀lì èlé ọ̀rẹ́ ayò mi lọ́pàá mi láṣẹ tí mo fi nǹkan mẹ́ta létí ìrìkú láyé ìsìn ní fílẹ̀ tí fi lọ́ọ́ bá pàdé ìkànnù kan mẹ́ta yìí òun ni àwẹ̀ ọjọ́ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan alàlà kọ́lì sínú iṣẹ́ tọ́ tọmọ wọn bá tọmọ mẹ pẹ́sẹ́pẹ́sẹ́ torí pé kò tó ọ̀dà tẹ̀ bá ọmọ o àmọ́ ẹ bá fẹ́ dé dáwájà tó pọ̀ lálùkẹ́ àmọ́ ẹnu àlùjẹ́ náà yóò yóò rìn wájú díẹ̀ yóò rìn wájú díẹ̀ gbogbo sẹ́bà lámọ̀ yìí ra wa o ìyapa ọlọ́run mi tó dínkù síta náà ni tòní dínkù síta náà tọ́ni kù síta náà ẹ ṣe alihamudulilayi tẹ́pẹ́tà òní bá tójú tàná lọ ní ká tọrọ ìsègì ká ronú ká sẹ́yìn lọ sọ́dọ̀ ọlọ́run ká túra ronú ká sì pinnu nínú ẹ̀mí pé ọ̀la lágbára ọlọ́run á lò lórí dáadáa ju tòní yìí lọ ojoojúmọ́ ni kébì àtẹ̀yìn máa ṣe bẹ́ẹ̀. lára àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ àlọ́ kẹ̀yàmà òun ni tọ̀wùsẹ̀ sọ àìfúlà àmàlì ìpín àwọn tákàdá iṣẹ́ tẹ́mi àtẹ̀yìn gbélé ayé ṣe ìfẹ́ ní kọ̀ọ̀kan níwèé rẹ̀ tó ká kọ́ gbàwé tiẹ̀ ìwé òun ti wà lábẹ́ àyà ìṣirò sẹ́lẹ̀ kan fàámà mọ̀nà ó tiẹ̀ kìtàbàhù bìyẹ̀mínì fàṣọfà yọ àṣàbù ìṣàbà yẹn sẹ́wọ̀ kìtàbàhù bìyẹ̀mínì ẹ má gba tíra rẹ̀ tíra àṣẹ rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ tíra ibi tá a kọ́ àkọọ́lẹ̀ gbogbo tó gbélé ayé ṣe tálẹ́bí Muhammad ọ̀sán tó júwe bí takada náà ó ṣe gòtò tẹlumi ninety nine ni àlùbí ọ̀sán gẹ́lẹ́ sọ bẹ́ẹ̀ ninety nine sheets tí ó sì gòlùmọ́ dalbasor tí ó gùn ní dédé ibi tójú rí yẹn dé ìkọ̀ kẹ́lẹ́ ó gùn dédé ibi tójú rí yẹn dé yóò sì jẹ́ ninety nine wọ́n sọ wọn kó ní gbogbo ẹ̀ lọ́wọ́ èwo ni wọ́n kọ́ mọ́ ńbẹ̀ tí ìsìn wọ́n ló ṣe èwo ni wọ́n kọ́ mọ́ tí ìsìṣẹ́ rẹ ní mẹ́mẹ́ ẹ̀ ní ìjà lọ síbẹ̀ torí ó waste time wa kásámọ̀ pé àgbà tíra níjọ́ ọ̀dàjọ́ lára àwọn nǹkan táwọn afa sọ. So, ipe ó kójọ sí ọjọ́ ọ̀dájọ́ ọjọ́ kẹta ń sọ yìí àáfàá wa Hasan Ayub tó ṣe tí àtẹ̀sítò àkọ́ni sàmíyà ti ń bẹ́ wájú mi kékeré ó ní nǹkan mẹ́rìnlá ni tí ó ṣẹlẹ̀ nùjọ́ yẹn nǹkan mẹ́rìnlá ni ó ṣẹlẹ̀ nùjọ́ náà àníyà lọ síbi gbogbo ẹ̀ tọ́lọ́ ọjọ́ yẹn gánà fẹ́ sọ̀rọ̀ lórí jù tọ́ ọlọ́run tó lára ganu sọ́tò lè ń ṣe sura kejìlélógún alukur'anul karim sura kejìlélógún alukur'anul karim aya ìkẹfà àti ìkeje rẹ̀ Quran chapter twenty two verses six and seven ọlọ́run ní dhalika bi anna Allahu wal haqq ọ̀rọ̀ lọ́rọ̀ tí mo sọ èrí bẹ́ẹ̀ torí pé mi ọlọ́ọ̀ba bi anna Allaha torí pé dájọ́jọ́ Allahu ọlọ́ọ̀ba yìí wal haqq òun òdodo wa annahu yuhyil mawta àti pé dájájú ọlọ́wọ́ báyìí ni yóò sọ gbogbo òkú dá láàyè yóò ayé ìlìmọ́ta yóò di gbogbo àwọn òkú yóò sọ dá láàyè wa annahu ala kulli shay'in qadir àti pé ọlọ́wọ́ báyìí lọ́bọ̀ oníkápá ni lórí gbogbo nǹkan ọlọ́bọ̀ oníkápá ni lórí gbogbo nǹkan ọwọ́ ni wa anna as-sa'ata atiyatun la rayba fiha ó ní àti pé àsáà àsìkò òní tó ń sọ fún yẹn ọjọ́ kẹ́yìn àti yàtọ̀ ìkan lórúkọ yóò múra ákìrì ní àsáà ó ní àti yàtọ̀ ẹ ti ń bọ̀ ní o láàárọ̀ ìbá fi ha kò sí èméjì nípa pé yọ ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ wàhánà lọ́hà yọba àfòmọ́n fẹ́lẹ́ kòbóòrò àgbẹ̀dájọ́ ọlọ́ọ̀bá tọ́lá ẹ̀gẹ́ yọba àfòmọ́n fẹ́lẹ́ kòbóòrò yọ ọ̀sọ̀dá láàyè gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ náà lẹ̀ gbogbo ẹni tí ń bẹ ń sàárè inú ẹranko ní sàárè rẹ̀ inú agbani odò ní sàárè rẹ̀ ẹni tó mi gbé lọ sí òrùkọ ẹ ẹni tí odò la gbé mi ẹni tí ìkókò àbí kìnìún abẹ́kọ̀ pa tí ó fà á ya tẹ́kùn méjì mẹ́ta péjọ lórí ẹ̀ tó jẹ́ bìkéwọ́gbọ́ kìnìún tó jẹ́ ìkókò tó jẹ́ ẹkọ̀ tó jẹ́ òjò látọ̀ gbẹ̀mí bò ní bọ̀ wọ́n ń bọ̀ lọ́lẹ̀ temporary ní kọ́ wà ní oko ẹranko it is temporal not permanent ìgbà díẹ̀ lè yọ̀rọ̀ mẹ́ẹ̀ mọ́ kò ṣe gbére torí pé tó gbé yẹn ni wọ́n bọ̀ ọ́ lẹ̀ padà kìnnú náà ń bá aṣọ ló lẹ̀ òun àti ń tọ́jà àti tó kó sára rẹ̀ tí ọ̀yà mẹ́gbẹ̀ tí ọ̀tọ̀lọ́tọ̀ wọ́n jọ wọnú rẹ̀ padà ẹ̀ tẹ́ odò gbé lọ ọlọ́ odò ọ̀parẹ́ ń jọ ọ̀kẹ́yìn kò ní sómi lórí ilẹ̀ tá a dìde sí omi ti parẹ́ omi náà ti di yẹ̀pẹ̀ ètò ẹja tó gbèmí náà ti di yẹ̀pẹ̀ ètò jẹja náà ti di yẹ̀pẹ̀ ètò jẹ náà ti di yẹ̀pẹ̀ gbogbo ti bọ́ náà lẹ̀ kátó sọ̀rọ̀ àfẹ́ gbókù dìde gbogbo yẹ ẹ́ dìde sókè yẹ̀pẹ̀ ila rabbika yawma idhin mustaqar musatul qiyamah sura tó lè sọ̀rọ̀ kọjọ́ yìí gangan Quran chapter seventy five kallala wa zaro ila rabbika yawma idhin mustaqar ọjọ́ tí òsibítì yẹn ó sà lọ bí ẹ bá lóun fẹ́ sá kò òsibítì yẹn ó sàgbà ní ọjọ́ ọlọ́ba ìgbòho ó dùn sí àápàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ọlọ́run jẹ́ kí jọ́nà ọ̀yẹ́ wá mọ́jọ burú fún ọlọ́run ọlọ́run tó lọ́run ga sọ àáyà ìlú suratul hajj àáyà kẹfà dé keje tó ti kó àwọn ẹ̀kọ́ kan sínú ó ti kó àwọn ẹ̀kọ́ kan sínú ó ti jẹ́ àmà wípé gbogbo ẹ̀dá ni ó dòkú ó sì já mọ̀ yìí pé gbogbo ẹni tó dòkú láàsọdá láàyè padà ó sì já mọ̀ yìí pé gbogbo ohun tó wọnú ọ̀lẹ̀ sùn láàpàdà méje minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra inú sọ́tútọ́ a gbogbo àyà fifty four lórí àbí fifty five láyà sura twenty inú yẹpẹ láti dá yín wa fiha nu'idukum ibẹ̀ láti ẹ̀ ń padà sí wà mí ní anukhrijukum taratan ukhra inú ilẹ̀ ń taratan ukhra láti padà bí ń dìde fún e bí táà lọ yìí tá a sọ̀rọ̀ ẹ̀ lónìí. tẹ́mi àtẹ̀yẹ bá ń ṣe gàràjé lókè yẹ̀pẹ̀ tá a bá jẹun yóò tán àbá di president àbá di gómìnà tábàlà bá ń bò wá àbẹ̀yẹ̀ owó tó náà pọ̀ tó a rò pé kò sí rú òun òun kọ́kọ́ a máa ṣèyànà a máa tàpá tó dáa àtàpàsálù kìámà rẹ̀ bí ẹnì kan ṣe tàpá sí ọlọ́wọ́ bá rẹ̀ lọ sọ́ọ̀tù yaasin lọ́wọ́ parí yaasin ọkùnrin kan tó mú egbò òkú tó ti jù egbò tó ti jù torí kó máa ń yóyà hábìlì ìdánwò wáyé ọ̀rọ̀ mi egbò tó ti kẹ́ fún yìí egbò òkú tó ti kẹ́ fún táyé tó lè fọ́ dára yìí padà lẹ́yìn ìgbà tó ti kẹ́ fún kọ́ni yóò yí alẹ́ yìí à ń ṣáà wọ́lá mọ́rọ̀tìn wọ́n wà bí kúlì kọ́líkì ẹ̀yẹ ìyá àlẹ́mọ̀ sọ fún àríwí ọ̀sọ̀lá yóò yí ha alẹ́ di àǹṣà awọ́là kọ́l awọ́là ẹ́ awọ́là mọ̀rọ̀ yóò sọ dala yìí padà ọba tó dala kọ̀kọ́ ọjọ́ tó dà ọba tó sọ̀yàn dèèyàn látara omi lọ́gbọ́lọ́gbọ́ tó sọ bàbá ọba níbi ádámà dèèyàn látara yẹ̀pẹ̀ tó àwọn ọmọ ọmọ rẹ̀ di látara omi lọ́gbọ́lọ́gbọ́ ọba tó lágbára àti sọyàn dèèyàn látara nǹkan nǹkan kan tí tí ò ní túmọ̀ yìí téèyàn wá dàgbà tán àbùkù kékeré àbùkù lágbà àwọn adápadà náà lẹ̀ ọwọ́ ní tó ń bá di yẹ̀pẹ̀ ọlọ́run lágbà àti sọ́ńdà láàyè padà lẹ́yìn tó di yẹ̀pẹ̀ <laughs> ẹni tó mú yín jáde láti inú yẹ̀pẹ̀ tó sọ yín dèèyàn lè wá ṣe èmi nǹkan lágbára àti sọyàn dèèyàn padà lẹ́yìn tó ti di yẹ̀pẹ̀ àbí ọ̀lágbára rẹ̀ wàláyé ìjẹkújẹ lèyàn jẹ ohun tí ń ọmọ kú mi o. sàbí àdébíyà Muhammad ọ̀sán ti ń anes bono Malik lọ́dí aláàánú ó ní àdébíyà Muhammad ọ̀sán sọ pé mọ̀nkárẹ́t àáxìrọ́tò hàmà ẹ̀ẹ́dá pálukì àmàtà ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ jẹ́ pàápín ìrònú rẹ̀ lọ́wọ́ pàápín ìrònú ẹ̀ tẹ́pẹ́ ilé gbogbo lọ́kọ̀ọ́sẹ̀ ìrònú ẹ̀ òun ní ronú kàn ní palẹ̀ mọ́ fún jaala Allahu ghinahu fi qalbi ọlọ́run ṣe ọrọ̀ fún ọrọ̀ náà kàn laysa al-ghina an kathrati al-ardi walakinna al-ghina ghina nafs ẹnu àdìsí kan bẹ̀rẹ̀ àdìsí sọ̀lẹ̀ yìí nàlẹ́ ìsọ̀rọ̀ ti wí bẹ́ẹ̀ ọrọ̀ náà kàn ọrọ̀ náà kàn ọlọ́run jogún ẹ̀ fún yóò fara yọ ọkà torí pé ìkànnì ti yọ ọrọ̀ náà kọ́lọ́ fún ìlà yọ ọkà torí ó jẹ́ èèyàn máa ránjú mọ́ nǹkan oníǹkan tí o lè jẹ́ kí nǹkan mi kan máa mú ní ní wọn kó di tèmi mi máa fún wa níbi àwọn afún àwọn máa mú àní wo bẹ̀ èyí tí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún olóore ó sì da ọ̀pọ̀ kọjá tí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀dá ẹ̀ máa rẹ̀ júmọ́ jẹ́ kí n tọ́lọ́ sì fọ́ ọtí ọlọ́run gba yọ yá yọ ọkẹ̀ pẹ̀lú tọ́lọ́run fún ọ máa rẹ̀ júmọ́ tí o ti fọ́ àdúrà ni wọ́n máa fẹ́ pọ̀ fẹ́ kọ́ pọ̀ sí bọ́bá fẹ́ torí èrò bẹ́ẹ̀ ti wáyé ní máa ráyé kì í sì gbogbo téèyàn fẹ́ ní rí máa nà ṣáòlì máa ń nù rí dùn ni èyí tá a bá fẹ́ fún yẹn ní tá a bá sì fẹ́ fún ni. olùkọ́ kò yẹ yọ ọkàn ẹ mẹ́jẹ̀ tó yàrá àdìsí mi wọ́n já màá sáńláhò ọ̀rọ̀ tó la ẹ̀gá ọ̀pá gbogbo tí màá túká tí èdè oṣooṣù kan náà yọ ọ̀pá kò sojú kan náà fún yẹn èyí tá a pé màá àdìsí rẹ pé bẹ́ẹ̀ ọ̀bàdé kánò kò ní rí bí ọba ní Dubai kò ní rí bí ọba ní Nigeria kò ní rí bí ọba ní Bangkok kò ní rí ọlọ́run sì ní ojú kò bá dà mọ́ ní Bangkok mọ́ ní Dubai àdìsíkì ó sì wà á bọ́ ń bá dẹ̀ láì jáde ara Bangkok ó ru ọjà rẹ̀ wà á bọ́ ọkọ̀ bá wọn ta ara Philippines ó ru ọjà tiẹ̀ wà á bọ́ wà á bá wọn ta láì kó má dà ara Germany ó ru ọjà tiẹ̀ wà wọ̀ lọ́ bá wọn ta ara China ó ru tiẹ̀ wà wọ̀ lọ́ bá wọn ta ara Japan ó ru tiẹ̀ wà wọ̀ lọ́ bá wọn ta wọ́n sì máa kó wa bọ̀ lójú kan náà. ọlọ́run ní màá ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́dẹ́gbẹ́lù kí àmọ́ bá nípa pé ronú ẹ̀ wà á tàtí òdóníyà wà á yàrá ọ̀gẹ̀mà ilé ayé ọmọ àbá ní tí ò ní lóko mi gbà lọ́yọ́ ọmọ fi gbélé wájú ẹ̀ bọ́ ọba fẹ́ mi ìwọ mo dúró tì bọ́ ọlọ́ọ̀ fẹ́ mi ìkó lọ́dọ̀ ẹ̀ o ti dùn rè yóò takú ti yà lọ́rọ̀ ni torí kí ni a fi ní gbogbo tẹ́ ń sọ yìí kí ni ó sọ kò fa rẹ̀ àkọlé káàlù kí ni. jogún àwọn nǹkan tí wọ́n ń kalẹ̀ yìí fún wa yóò jogún ẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ọ̀nà ọkàn ẹlẹ́ẹ̀kejì àfa èkó nǹkan jọ sójú kan náà fún ni tí o bá wọn máa sáré ká ọ̀nà ah, sọ́tún náà sọ́sí o tó rí tí o tún ní pẹ́nu tí o ní tẹ́nu kan ọ̀rọ̀ ó sì kò jọ sójú kan náà fún yẹn yóò sì máa dé inú ọ̀run wá sọ́dọ̀ ìyẹn lé ayé ayé tẹ́mọ́lá àtàtù dúró ẹ̀wọ̀n yìí àwọn ọ̀gẹ́ náà ọ̀rọ̀ ayé àlàáfíà ayé ọmọ alóbìnrin ká ayé òkìkiri ayé dúkìá ńláńlá ayé yóò máa wá sọ́dọ̀ èèyàn ní ìtọ́ takú sí ìyànà ọlọ́tí òní gbàgbọ́ mi lọ́wọ́ bí wàá pé olùkóso ní mẹ́láyé wàá mọ̀ nǹkan ti dúníyà akbar hammihi ẹ̀ẹ́dẹ́ pé ayé nìkan òun nípa pé ìrònú ẹ̀ kò sí ìrònú àlùkámọ̀ inú ẹ̀mí rẹ̀ ayé nìkan oṣù nílé jálọ̀ lọ́hùn fákòrò obìnrin àìní òsì rẹ̀ ọlọ́run gbèsè ọ̀gẹ̀gẹ̀ ojú ẹ̀ báyìí ni òsì rẹ̀ ọ̀gẹ̀gẹ̀ ojú ẹ̀ ni ọ wà ojú rẹ lórí ẹnu rẹ ọ̀bala yóò jẹ lọ́dọ̀ rẹ̀ yóò sáré sáré yóò wá wá wá kò ní rí kò ní rí àwọn tọ́lọ̀ ń serú ẹ̀ fún tẹ́gbáyé owó wá tí wọ́n rí tọ́lọ̀ ń bá ṣe fún ẹnìkan tí ọ̀gbọ́n tó wọn wọn á lówó fọ́jú ẹni tó gbọdọ̀ ajá ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́ wá yàdọ̀ rẹ̀ mo lówó kọ́ lọ́dá yàdọ̀ rẹ̀ ọlọ́run ló mú yàdọ̀ rẹ̀ ọlọ́run àtàdé ẹ̀ síbi ọba fẹ́ ọba lówó àmàgọ̀ <laughs> kò sí tọkọ ọlọ́run bí eléyìí ẹni tó fẹ́ fún ló fún ẹ má bínú rẹ̀ ẹ má pẹ́ ayé nìkan ní ronú lé lórí kò sí nǹkan kan tí ń bá inú jẹ́ kọjá ayé kò ronú àyàlùkìámà kò ronú ẹ̀sìn kò ronú sáré kò ronú àtúbọ̀tán rí àfáyé ayé ọlọ́run fi òsọ gàngàn ojú ẹ̀ báyìí ni wàfárọ̀kọ̀ sámúláhù alámọ̀rí tí papọ̀ sójú kan náà fáwọn tí ń ronú lórí àlùkìámà ju ayé lọ ọlọ́wọ́ fọ́nká lọ́dọ̀ tiẹ̀ kò ní má bọ̀ tí ọba fẹ́ jẹ ẹ̀kọ́ yóò dìbẹ̀rẹ̀ tó rẹ́kọ̀ọ́ kó tó rọ́ọ̀lì àbákàrà rẹ̀ yóò dìbò dè àní jẹ́ kí n tí ó jẹ tí ó mu tí ó nà tí ó lọ wà tó sì yẹ yóò mọ dààmú kàní yóò nà Badagry yóò nà Sẹ́mẹ̀ yóò nà Òrìṣà yóò nà Aba yóò nà Nnewi yóò nà Kasuakumi yóò nà Kasuakori gbogbo òsì ní tó ra wọn yóò na Kánò yóò na Maiduguri kò sí ní tóra wọn yóò kọ ẹyin láti bí lọ Maiduguri yóò kọ ẹja gbígbẹ bọ láti Maiduguri wá tàbádà kò sí ní kára wọn inú gbèsè ló ti mọ yí dúá torí pé ayé nìkan ní ronú lé lórí kò ronú àlùkìyàmá ọlọ́run ló ń jẹ́ kọ́rọ̀ ọ̀yọ́ papọ̀ sójú kan náà wàlámù yá àti mi náà dúníyà ìlànà kùtìbàlà nǹkan kan ní dọ́dọ̀ rẹ̀ lé ayé yìí kọjá ń ta àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ fún kí yóò ní ọba àsáré kò forí sọ bàálù òní rí kọjá ń tá a lá fún ọ déédéé ntọ́lọ̀ ń kọ́lẹ̀ fún yẹn lèyìn ó rí èyí rí kọjá yẹn àdéhìsì tẹ̀lifíṣì jamiu tẹ̀lifíṣì ló gba àdéhìsì yìí wá afa albani sọ pé àdéhìsì sahih inú sọ yìí jamiu rẹ̀ àdé six thousand five hundred and ten wọn ládéhìsì sahih aliyu bunu abi tọ́líbi radiyallahu anhu aliyu bunu abi tọ́líbi radiyallahu anhu ó ní ìrìtàhàlátì àlàáhírọ́ mọ̀kìbílàtàn alùkìámà ti gbéra ó ti ń bọ̀ wá bẹ́mi àtẹ̀yìn mọ̀kìbílà alùkìámà ti bẹ̀rẹ̀ rí ti ń bọ̀ lọ́dọ̀ wa ìlòrí tó fẹ́ sùn ara pé ń dé ní rẹ̀ kù ni ó ti ń súnmọ́tò sísì bọ́ọ̀lì ọ̀la bá ti súnmọ́ ti súnmọ́tò sísì ju tòní lọ tọ́tù ọ̀la bá ti tó dé ó ti súnmọ́tò sísì ju àná lọ ju ọ̀la lọ gbogbo ìgbàlà alùkìámà ń súnmọ́ wàrìtàhà láti dúnìyà mọ̀dìbẹ̀rọ̀ ayé lọ́kọ̀ yìí sí wa ṣe ń lọ yìí ayé ti ń kú o ti ń kásẹ̀ ńlẹ̀ wọ́n ní ayé lẹ́sẹ̀ méjì àbí nǹkan àfa bàbá ńkúta ni máa ń dá wákà ọ èmi ọmọ wákà dá ọlọ́run bá fọ̀nà kẹwọn wọ́n ní o ti kásẹ̀ kan lẹ́sẹ̀ kan ló kù lẹ̀ ẹsẹ̀ kan tó kù lẹ̀ gan òtò lẹ̀ dáadáa mọ́ wọ́n lẹ́sẹ̀ kan tó kù lẹ̀ àfa ní tìrò ní báyìí ayé ní lọ yìí táhà láti dúnìyà mọ̀dìbẹ̀rọ̀ tàn alùkẹ́mọ̀ mọ́kíbílà ayé mọdébírà àlùkí àmọ̀ dojúkọ ń bọ̀ ń tọ̀ wá bọ̀ òun súnmọ́ tòsí ayé ń lọ tiẹ̀ ó ń jìnà sí wá sí ọ̀ ń lọ ẹ̀ńtẹ́mi èèyàn ní bá nílé ntí wọn bá wa tí wọn kà lẹkùn fún àpàdémọ rẹ Ọlọ́run ṣàánú wa ali iwájú kọlọ yọrọ sí ó ní fàkúnú min abúlé àkìrọ fàkúnú min abúlé àkìrọ jẹ́ kan náà àwọn àlùkè àmà àwọn tó bá lùkè àmà wọn ń palẹ̀ ẹ̀ mọ́ ju ayé yìí lọ jẹ́ kan nù wọn jẹ́ kan náà àwọn tí ń ṣe ọ̀run lẹ̀ púpọ̀ nínú sẹ̀mí ayé yìí kálùkè àmà ò tó dé kí wọ́n tó kú jẹ́ kan nù ẹ̀ wàlá takun ní abúlé ìdúnìyà má ṣe jọmọ ayé ọmọ táyé bí ayé pẹ̀ má jọmọ ẹ̀ má ayé má bú má jọmọ táyé lòpè ònú ẹ̀ àádìgbà àdàwọn òpè ìrònú ẹ̀ àṣetọ́lọ́wọ́ sínú òòrùn àbọ̀lọ́ àpàdé ẹsẹ̀ ògbèjò sínú òòrùn ẹ̀ ayé nìkan ìrònú ẹ̀ mọ́dàbí wọn. fàyínàlì yẹ́wọ́mà àmàlú fàyínàlì yẹ́wọ́mà àmàlú torí pé òní dájọ́jọ́ òní táwa mẹ́rin àmàlú òní ní sẹ́ o ìgbà tá à ń sẹ́mi lọ́wọ́ la láǹfààní àákìrò àgbáwẹ̀ ìgbà yẹn la láǹfààní àátìláwọ̀ àṣàṣkárì ìgbà yẹn láǹfààní àtúbà ẹsẹ̀ ìgbà yẹn láǹfààní pé dúkìá ayọ̀ zaka ìgbà yẹn láǹfààní pé umra ti ń bọ̀ yìí tinú Ramadan inshallah ń bà wọ́n ṣe ìgbà yẹn láǹfààní hajj àràfà ọdún yìí wà nù àwọn tí ṣe fa innal yawma amalun òní lọ́jọ́ ọ̀sẹ́ òní òun lọ́jọ́ ọ̀sẹ́ ẹ̀ ń bá pajúdé ṣiṣẹ́ wàlá hisabon ṣùgbọ́n òní tá à ń ṣiṣẹ́ kò sí ṣòro mẹ́ẹ̀ kò sí ṣòro ní ayé alùkìámà ní ṣòro tọ́lọ́ ń wà àbí sábà yẹrẹ àwọn òfin rẹ láyé alùkìámà ní ṣòro wà lọ́dọ̀ ọ̀tọ́lọ́ àbí yẹrẹ àwọn òfin rẹ láyé fàínà lìyàwó àmàlù wàlá hisabon òní lọ́jọ́ ọṣẹ́ ṣùgbọ́n kò sí ṣòro níyì ọwọ́ àtẹ̀wájú ó ní wàgàdán hisabu wàlá amalon ọlá ọlá àlùkè àmà yọmọ gádì ọlá àlùkè àmà yìí òun ní sí owó sẹ́wà lára àmàlù kò síṣẹ́ ń bi òun ìjábọ̀ ọ̀sẹ̀ ìṣirò sẹ́dí ńbẹ́ńbẹ́ kò síṣẹ́ ń bẹ̀ èyí kírò ń bẹ̀ èyí gbàwẹ̀ ń bẹ̀ èyí tìlẹ̀wọ̀ àkùránì ń bẹ̀ èyí yọ sàkà ń èyí lọ àjìkì lọ múra òní níṣẹ́ ọlá ní sírò òní tíṣẹ́ ń bẹ̀ kó síṣirò nú ẹ̀ ọ̀làdìsírò ń bẹ́ẹ̀ mẹ́tí òṣìṣẹ́ mọ́ ẹ̀ ń bá pàjúdé ò lè ṣe mọ́ ẹ̀ ń bá pàjúdé kò lè ṣiṣẹ́ mọ́ mọ́jọ́ dìgbà jí tó kù díẹ̀ tó jáde láyé àtẹ̀mí àti ẹ̀ láṣẹ máa sàbámà pé ń bá ṣe gbà ń bá àsìkò tá a ká ṣe gbàṣàwo la wà yìí ẹ ṣe gbàṣàwo oníṣẹ́ eré lásìkò tá a yìí èmi ó ṣe ìwọ ó ṣe é ká mẹ́ ìdágbà. ọlọ́run já tùbọ̀tán wọn dá o ọlọ́run tọ́lá ganu suratul hasr sọ́dọ̀ tọ́lá yìí àkójọ Quran chapter fifty nine o sọ́dọ̀ àkọkàndínní ọgọ́ta alukur'anul karim aya ẹlẹ́ẹ̀kejìdínlógún Quran chapter fifty nine verse eighteen ọlọ́run yá ayuhalladhina amanu taqullah ọlọ́run pẹ̀ yọ ń gbàgbọ́ òdodo ìtakùnlá ẹ̀páyà ọlọ́run ọba ayé o tó túmọ̀ sí pé ẹ ṣe iṣẹ́ rí ẹ jìnà sí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ Imam Nawawi ọlọ́run bá wa kẹ́ wọn wọ́n ní àtakùnlá fílù tọ́hát wàṣìlábù mọ́náhì ẹ ṣe tọ́lọ̀ ń fẹ́ nígbà tẹ́ ń bẹ láyé yìí o ẹ jìnà sí tọ́lọ̀ ọba ọ̀fẹ́ o ìtakùnlá ha walitanzur nafsun ma qaddamat lighad ẹ páyà ọlọ́wọ́n bá yín ní yorùbá àwọn bàbá wa walitanzur nafsun ma qaddamat lighad kẹ́nì kọ̀ọ̀kan máa ronú lórí tó ń ti iwájú di ọ̀la rẹ̀ ntẹ́ ń ti iwájú dọ̀la àlùkìámà ntẹ́ mi ń ti iwájú dọ̀la àlùkìámà ntẹ́ àwọn tí wọ́n padà bọ́ wa lẹ́yìn wá sí ti síwájú dàlùkìámà olùkàkọ́ ọmọ wò láwò tó wò ìta torí ẹ̀ wò kì í ṣe pé mo kí wọn kan náà lónìí mẹ́rin tó kù mo dá kéèlì mo kí méjì lásìkò rẹ̀ nu márùn mo kí mẹ́ta nígbà tó pé lọ́rọ̀ mi lọ́rùn kì í ṣe irú eléyìí o wíwò pé kò sì yípadà bí ọba kù sí lójú ẹ̀mí rẹ kó tó pẹ́ kémi ó ṣe yípadà bí ti ń bá kù sí lójú ẹ̀mí mi kó tó pẹ́ wíwò le tún múra sí pé ìfúnmọ́sọ yóò tó jẹ́ ẹni tó ṣe sí i torí pé òòrè tọ́lọ̀ ń ṣe fún mi àti tó sàdé ìlàlùkì àmọ́ kọjá sẹ́tà ń ṣe yìí àìmọ́ kó sọ àìkọ́lẹ̀ ń bi iṣẹ́ rẹ òun ló ní àtòrí ẹ̀ wò ẹ rí i pé nípa rí sọ́ọ̀tù muzammilu sura seventy three alukur'an kiri aya ogún aya tó parí sọ́ọ̀tù muzammilu náà nù sura kẹtàléláàádọ́rin aya ogún Quran chapter seventy three verse twenty ẹ̀tọ́ gbẹ̀yà àyà o òní wà má tuqaddimu li anfusikum min khairin tajidu inda Allah huwa khairu wa a'zamu ajra kí ló ń tẹ̀lé wastaghfirullah inna Allaha ghafurur rahim ọlọ́run tọ́lá àríkà ni wà má tuqaddimu li anfusikum min khairin tajidu inda Allah ẹ̀ńtẹ́ ẹ bá ti wájú dáadáa lẹ́ẹ̀ bá ọlọ́run man amila ومن أساء فعليها وما ربك بظلام للعبيد ọlọ́run ní ní téèyàn bá ṣe ní dáadáa ó ṣe fórí ara ẹ̀ ẹ̀ ń bá ṣàyẹ̀dá ṣe fórí ara ẹ̀ falinafsi láàmù ní ti oore man amila solihan falinafsi láàmù nù muhammed asafa aleha alani alani isaa aburú níjẹ́ bẹ́ẹ̀ dàálà ó dàá làwọn sàdúrà fún dàá lè wọ́n sẹ́pẹ̀ fún mọ̀nà àmìlà sọ́ọ̀lì àǹfààní náà sí ẹ má ṣe dáadáa ṣe fáǹfààní rẹ̀ láwọn mílíkì ni wọ́n lọ dá ní nítorí ọba ṣe wọ́n ló ní o lè gbé fáwọn àlè yẹn gbà á o lè o lè gbé òun o lè o lè gbé àwẹ̀ fáwọn àlè jí ájì àfẹ́ má fún ara ẹ̀ bá ṣe iṣẹ́ tẹ̀yìn o ṣe pẹ̀lú ìkíláàsì tàbí ọ̀dà àlùmọ̀tà ọdún àná kọ̀tẹ̀lẹ́sùn náà níbi Muhammad sallam òun tó ń bá sáré ìjẹ́ fún rẹ̀ wàá má tó kọ́ dìbò ní àǹfọ̀sẹ̀kùn mi ní khairin tajidu inda Allah ètò bá ti wájú ní dáadáa ọlọ́ọ̀lẹ́ ẹgbà lọ́dọ̀ mi ọlọ́ọ̀ bá ètò bá ti wájú tí ọba ti wájú àgbà lọ́dọ̀ ọlọ́ọ̀ ẹgbọ́dì kejì ẹ̀ wá tá ti aburú wájú ńkọ́ àgbà lọ́dọ̀ rẹ̀ bákan náà wà á ń yá amẹ́lì mìsíkọ́lá dárò xeyọrọ nyarọ wàmẹ nyàmẹ mẹsikọlọ fàmẹ fàmẹ lọbẹrẹ xeyọ fàmẹ nyàmẹ mẹsikọlọ dàrọtin xeyọrọ nyarọ wàmẹ nyàmẹ mẹsikọlọ dàrọtin sàrọ nyarọ tẹ ẹ ma ṣiṣẹ ẹ sọ akéwìrì ọmọ náà gbóyọba a Ọlọ́run san wa fún alẹ sàlẹ Ibnu Kẹsìrù Ọlọ́run kẹ bàbá náà púpọ̀ Ọlọ́run bá sàlẹ kún dáadáa bá akẹwọn Ọlọ́run àdójúkọ Ọlọ́run jẹ ọdẹ yìí ọmọ jẹ ọba jẹ láéláé nínú àti ń sáfà lára ìmọ̀ rẹ̀ lèmi wà ibú kẹsàn án bá wa kẹ́ wọn wọ́n ní ẹnba sẹ́ẹ̀rì yóò rí ó ní bàbá bàbá lọ́rọ̀ọ̀rùn ibú kẹsàn án ọlọ́ba wa kẹ́ wọn wọ́n lọ́rọ̀ọ̀rùn fún ọlọ́run kó fi sẹ́tì yẹn ṣe ìrìnyàn báyìí ní rírí ojú wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ẹgbẹ́ sàṣẹ́ rẹ̀ òun ló kó fún yẹn nígbà tá à ń sọ̀rọ̀ pé kí ni wọ́n wọ̀ lórí òsàn jọ̀dájọ́ iṣẹ́ ń gẹ́gẹ́ ni wọ́n gbé lórí skéèlì ní àbí bí tọ́kọ̀ tẹ kọsẹ́ sí tákàdá tẹ kọsẹ́ sí wọ́n bèrè orí scale nínú kẹsàn-án tọ́lọ́ máa fẹ́ gbé iṣẹ́ lórí òṣùwọ̀n ọlọ́run lágbára ti gbélé kó gbé òrùn lé subuhi zuhuri asiri mọ́gírù ìṣá kó níwé ti tẹ̀ tí ó wé ọlọ́gbàá rẹ̀ bọ́ọ̀sì yẹ pé tákàdá lọ́fẹ̀ẹ́ wọ̀n tẹkọ̀ àwọn sẹ́wọ̀n sí agbára rẹ̀ ká torí pé lọ́wọ́ àlàkú ní sẹ́yìn ní ìrùn oníkàtà ni lórí gbogbo nǹkan tọ́lá fi sẹ́hàn wá bá ìpèsè rẹ̀ rè èyí ó rí ojú báyìí ni nítorí pé inú kẹsẹ̀ wọn máa kẹ wọn wọ́n lé ọba tó lágbára kó fi nǹkan oní nǹkan tẹ̀yẹ̀ gbé láyé kó fi hàn yẹn ní tẹ̀yẹ̀ ó rí báyìí ẹ̀ tó jí ewúrẹ́ eléwúrẹ́ gbé ẹ̀ tó jí àgùtà alágùtà gbé ẹ̀ tó jí owó olówó mú ẹ̀ tó jí lòún lẹ̀mẹ́tì ẹ̀ tọ́tọ́ lọ́ọ́ máa fi ewúrẹ́ hàn nínú ọ̀gbọ́n iná jáde mọ́ pé ìwọ ọlọ́run wọ́n ní ọlọ́run tó gbé nǹkan oníkà tó gbére ọmọ wa ó ní ìwọ ọlọ́run ayé ti parí àti sí mẹ́mẹ́ ọlọ́run ni tó gbére ìwà wò yóò sì fi hàn báyìí nù nàìjíríà olóòsì pé àwọn tó lóore lọ gbé wa mẹ́ nínú ògbójà àdámà yóò sì lọ ọ̀sálẹ̀ lẹ́tí ọ̀rọ̀ gbé yóò sì gbélé jìkà ẹ̀rọ gbé bọ̀ ọkùnrin tó dájú ni wọ́n ti bọ́ lé jìkà yóò tó padà sálẹ̀ abẹ́rẹ́ tí kà ní sẹ́ni ọlọ́run nínú ìdààmú gbére ṣé ní alábí ní alágbára rẹ̀ tì láti gbé iṣẹ́ eré yàhànyàn báyìí. gbogbo àṣẹ máa dín sàlẹ̀ bí Muhammad ọ̀sọ̀lẹ̀ tí ń sọ pé wọ́n kó sẹ́rẹ̀ èèyàn díwájú ọlọ́ba yìí kàmùsálì jìbáàlì tí wọ́n dàbí àwọn òkè lálálẹ̀ àbá amọ̀lù gángan náà alaamalu sọọliha àbí alaamalu sẹyiha àwọn gángan nù iṣẹ́ gán nù dáadáa bẹ àtàyè dáa bẹ ọlọ́run tó lágbára èèyàn <laughs> gbogbo kan ló lágbára ẹ má jẹ́ n padà yìí ọlọ́run tó lára ẹ̀ga ní yíyá yọ àlàzínà àmọ́lò takùn lọ́ha kẹrọ́wì tẹ̀lé wà lè tánzùn náà súnmọ́ إن الله خبير بما تعملون ẹ̀yin èèyàn ẹ páyà Ọlọ́run ọba o ìtọ́ba Ọlọ́run ọba ìbá ń fẹ́ ni ẹ ṣe tí ọ̀fẹ́ jìnnà sí torí pé kọ̀bíìrù lọ́lọ́run ọba tẹ́ pé ọmọ gbọ́dọ̀ kàbíìrù lọ́dọ̀ àwọn àfáà tí ń ṣe ṣẹ́rì fún àsùnmọ́hùn lẹ́lẹ̀ ọ̀sùnẹ́ tí mo ní tíra oríṣi márùn-ún lórí ẹ̀ tíra oríṣi márùn-ún mo ní lórí ẹ̀ alẹ́ni látọ̀fà ilmuhu ọba tí ìmọ̀ rẹ̀ tọ́wẹ́ kárí gbogbo nǹkan ah, ìmọ̀ yorùbá tí ń sọ fún un ọba tó mọ gbogbo nǹkan tán òun ìpìlẹ̀ khabiru ọba tó mọ gbogbo nǹkan tán pẹ́lẹ́ abẹ́yà khabiru ni níta ìtumọ̀ ni pé experience wọ́n khabiru bil hurub experience wọ́n rí ọ̀nù fighter. ọba tó mọ gbogbo nǹkan tó yáyá gbogbo sẹlọmọ gbogbo sẹlọmọ gbogbo ọlọmọ kóló tó àmọ́ ta ati ń bẹ ń gbáyàwó tá a ti sọ tá a gbàdá sọ tó láyé ebi tí ma náà kọ́ rèé nígbà pé òun gangan ló ní tí fún yàn ìmọ̀ tí lè ọba fún ni ọba tó fún wa. afa àwa tá a bá ti rí tíra ti ń tú àwọn orúkọ ọlọ́run tí àwọn afa lùsùn ọ̀rọ̀ jàmbá kìí sáwọn afa èṣù àwọn afa ohun bíi díà o àwọn afa ohun palapala ti wúyì kúyì káàkiri ayé tí àwọn afa lùsùn náà wal jamaa àwọn tíra gidi ló máa fi tú àsùnmọ́ lọ́ọ̀lù ìsán ẹ tètè máa lọ́ọ́ rà á ìkànnì tí a ti bẹ níta lọ́wọ́ ní ìsìn tó tú àwọn orúkọ ọlọ́run ọba yẹn àtàwọn òròyìn ẹ̀sìn wẹ́wẹ́ ohun tí àkàtúnjẹ́ fíkìrù fíkìl àdìkár fíkìl òdè ìyàtúwọ̀l àdìkár white cover báyìí ni láti Saudi Arabia ẹ ń bá rí ó tètè rà ó ẹ ń bá sì pọ̀ ọ́ gbà tíra lẹ rí wọn o ẹ ń bá rí tíra lórí o ẹ ń bá rí tíra lórí o Allahu fil aqidati al-islamiyya tíra kan níjọba Allahu fil aqidati al-islamiyya sẹ́rù àwọn asọ́lẹ̀ olùsọ́mẹ́ ninety one yẹn bẹ́ẹ̀ nú ẹ̀ àtàwọn tí ò sínú ninety nine yẹn àwọn tí a nù àfa ma asma ilẹ̀ husna tí a kàn ní yẹ bẹ́ẹ̀ ma asma ilẹ̀ husna gbogbo àlàyé ọgá sọ́lẹ̀ olùsọ́mẹ́ bẹ́ẹ̀ ẹ̀ àwọn tí a wá sà alihamudulila káàtì ti sàǹfààní pẹ̀lú àwọn tẹ́lẹ̀ yìí àáfàwọ̀ Sufyan ọmọ Uyayna ọlọ́ba kọ́ bá wa kẹ́ wọn wọ́n bí wọ́n léèrè má àlámọ́tò tọ́wọ́ bá ti nù sọ kí ni àmì tí ó fẹ́ pé lágbájá ẹ̀ ń túbà pọ́nbélé lọ sọ́dọ̀ ọlọ́run àmì tí ó fẹ́ pé lágbájá òun sì tọ́wọ́ bàtà nà sùwọ́ha tọ́lọ̀ sọ̀nù sọ́tò tahrim lágbájá ń túbà pọ́nbélé lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ní kí lámì rẹ̀ tá fẹ́ pé lágbájá ń túbà ó ní arbaatu àṣìyà arbaatu àṣìyà oríṣi nǹkan mẹ́rin ló fi hàn pé èmi àti ẹ̀ ń túbá kò ń bí ẹ̀ṣẹ̀ à ń palẹ̀ mọ́ fún pápádé ọlọ́lẹ́sẹ̀ ògbèjì oríṣi nǹkan mẹ́rin làáfà yìí sọ alákọ̀ọ́kọ́ ni kílátù dúníyà wà dúnlátù ànàfs wà kẹsọ́ọ̀tù taqarrubi ila Allah ta'ala bit-ta'ati wà rúyàtì kílátù wà nàfsì fi dhalik nǹkan mẹ́rin nínú kílátù dúníyà ayé òkè ojú ẹ̀ máa ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run ayé yóò kéré lójú ẹni máa túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ayé gangan fúnra ọlọ́run fẹ́ kẹjẹ pẹrẹ ẹni ọlọ́run sọ̀rọ̀ ayé ní sọ àpẹ́lẹ́ ìsọ̀ yẹpẹrẹ ni ẹ̀yin ẹ̀wò suratul hadidi aya twenty one rẹ̀ aya twenty rẹ̀ ẹ̀wò sì sọ̀rọ̀ ayé nígbà tó parí ẹ̀ ó ní wa mal hayatud dunya illa mata'ul ghurur inú suratul tawba ó ní àròdì tó bil hayatid dunya minal akhirah fàmà wà tọ́lá hayati dunya fil akhirah illa qalil kí n lànà fàyè tì sí n tó kéré bó ṣe sọ káàkiri nìyẹn kí n làtò dúnìyà ẹ àmì àkọ́kọ́ tí ó fi hàn pé lágbájá òun túbà ní túbà nasuha lọ́sọ́dọ̀ ọlọ́run túbà pọ̀nbélé tí ì sì pé a tó padà síbi àìdá amálẹ́yìn rẹ̀ òun kí n làtò dúnìyà káyé ó kéré lójú èèyàn wàdúlàtò nafs kọ́ á mọ̀ pé ẹ̀mí yẹpẹrẹ ẹ̀mí nítorí tó yẹpẹrẹ ni òun yẹpẹrẹ òun ò jẹ́ nǹkan kan òun ò jẹ́ nǹkan kan èyàn yẹpẹrẹ lòun ọmọ rẹ̀ ní yẹpẹrẹ ah, alágbára ẹlòmíì mọ rẹ̀ sí èyàn lálẹ́ ẹlòmíì mọ rẹ̀ sí tí wọn bá kanlé inú rẹ̀ ò ní dùn ara rẹ̀ ò ní yá bẹ́ẹ̀ sì ni wàláhí inú tọ́lọ̀ ń ṣe fún mi láyé tí ò dùn mọ́ mi nú. No tí ó dùn mọ́ mi inú òun ni kí n débi kankan mọ̀ pé mo wà mẹ́ wàláì tàlẹ́ sọ́mọ́ bíi láì lẹ́dí láì láì láhùwà mo fẹ́ kí n pamọ́ sáàní àwọn yẹn kẹ́ni kankan mọ́ mọ́ mi kẹ́ni kankan mọ́ rí mi torí hadith ẹ̀yọ̀ kan táwọn ẹ̀sán sọ̀rọ̀ pé àwọn ẹni rí lọ́dọ̀ ọlọ́run òun ni àtìkìyà àkfìyà àtìkìyà àkfìyà àwọn olùbẹ̀rù ẹ̀tọ́tọ́ apamọ́tẹ́yìn òní mọ́ àwa yìí. ìhàn èèyàn àti ìmọ̀ pòkìkẹ́ èèyàn ó ti hàn wá lóye ìmọ̀ ó ti dé egun ẹ̀yìn wa egun ẹ̀yà wọ́n ti dá àti wọn ọjà sí alùpùpù àwọn báyìí bóyá ni wọn á máa dùn tó máa ń pọ́n wá lé nígbà wa tí sọ pé àwa ń bá ń àmọ́ sì ti sí yẹn ti sórí ibú ọ̀dà kéèyàn máa bẹ̀rù ọlọ́run táwọn èèyàn sì máa ma ah, ọmọ ẹ̀dá o ṣe ẹ láyé àpọ́nlé burúkú yìí ah, akónú àdánwò aláì akónú àdánwò inú tó lè gba ìkíláàsì nínú sẹ́yìn òun ni àpọ́nlé wà torí ojú èèyàn ojú èèyàn kọ sàn ṣé máa kọ sàn ní wọn wíwádà ojú èèyàn ọkọ̀ rẹ dání tó bá débè kan tí wọn ò sọ pé ó dé yóò lálé àwọn yẹn pé yìí gọ́ọ̀ ẹ̀yẹ ọ̀dáwọ̀ èèyàn mà ìwà débi káyọ̀ náà kọ́ níyì wọ́n tẹ́ wọ́n sì tún dókòó kí òun òdi òdi dúró fún un. Ah! Hmm. ẹ bá lọ ọ̀dá yẹn mọ̀ ìsẹ́yìn ìkíláàsì ti lọ ó sì ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ ń bá ti dẹ́ni àpọ́nlé láwùjọ kó tó má dènú ẹ̀ méèyàn pé wọn ò pọ́nmi lébi mọ́ wàyí ah! èyí ó múra èyí ó múra èyí ó jẹ̀mí ológun ọ̀pọ̀ kẹ́mi ò tó rọ̀ débẹ̀ yóò jẹ̀mí ológun ọ̀pọ̀ kò tó rọ̀ ọlọ́run làwa o ẹ ṣàjà máa bá díìsì ń lọ o ẹ já máa bọ̀rọ̀ sùfẹ́ ọmọ òye náà lọ hmm. ẹlẹ́ẹ̀kẹta wà kẹfọ́tù takọ́rúdé ilallahi ta'ala kẹfọ́tù àtakọ́rúdé ilallahi ta'ala nígbà tí sọ̀rọ̀ lórí bọ̀gàn fálùkì àmọ́nu àti ìpọ̀ pípọ̀ ní ìsúnmọ́ lọ́n tó la rẹ̀ ga ọba tí mi máa ń ṣe tiẹ̀ pípọ̀ ní ìsúnmọ́ kẹfọ́ tó takọ́ rúbì ìmọ̀ súnmọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣẹ́ rẹ̀ kájọ́ pọ̀ ẹjọ́ pọ̀ yíyá yọ àlàzé náà mọ́nukúrò láhà zikirọ́ ń kẹsì rọ bí ọlọ́sọ̀rọ̀ zikiri rù lọ́pọ̀ àsọ̀láàtù náà fàáyín ní alànà síkà bí kẹsọ́tì sojú òde táwọn ìsọ̀sọ̀ fún rọ̀bí àjò ní tóní tóní tó gbogbo táwọn ìsọ̀fẹ́ lò kí amúlé lórúkọ kan gbogbo ẹ̀rọ tọ́jú fún àwọn ìsàn wa sọ pé béèrè sọ nǹkan kan fún mi tọ́lẹ̀ ń bọ̀ tọ́lọ́ dọ̀ ọlọ́run kọ́ lọ́run fún ọ <laughs> kí ló ń fa àlejò sọ̀là òun wá kọ́ òun wá pẹ̀lú rẹ̀ mọ̀rọ̀ kọ́kọ́ kàfìlì jánà kí n wà pẹ̀lú rẹ̀ báyìí lálùjẹ́ náà ni mò ń fẹ́ bí ó ṣe wà pẹ̀lú ẹ̀ láyé kì í ṣe wà pẹ̀lú ẹ̀ lálùjẹ́ náà bẹ́ẹ̀ àníbi àwọn ọkọ ẹ̀rọ dalek ṣé nǹkan mi wà tọ̀ yàtọ̀ sílẹ̀ yàn tẹ́pẹ́ mi ní bá láǹfààní àbí ìwọ lọ́dọ̀ ànábì ọlọ́run tẹ́pẹ́ tó àtọ̀rọ̀ kan lọ́wọ́ ọ̀dà lóhùn èyí tó bá ní ọlọ́run fún yẹn lọ́wọ́ fún yẹn lára òwe tó lọ́wọ́ ṣe fọ́nu lára òwe tó lọ́wọ́ ṣe fọ́nu owó tó pọ̀ lówó dàrúsà lọ láàtọ̀rọ̀ gbogbo àwọn ọmọ mi kan àgbà lọ́ọ́ àgbà dókítà àgbà ẹnjìnìá àgbà professors eh? sergeant president yes president governors senators <laughs> ìta àtọwọ́ lò wọ́n lé ọkùnrin ní kò wọ́n pẹ̀lú àrùsá náà fẹ́ràn àlùdà àlẹ́ bísí bílẹ̀ èso àwọn sálà ṣé o ṣe nǹkan mímọ̀ yàtọ̀ sílẹ̀ yòó ni àwọn oníkó sí mímọ̀ yọ̀ ọ̀kan tó fẹ́ ẹ̀ nọ ibi táwọn àti tá a ti tọrọ gbogbo lẹ̀ àti ti bẹ lórí ẹ̀ àlùjẹ́ náà sálẹ̀ kó wọn rẹ̀ sájọba mí kan náà kí láyé ọ̀sán wí fún ọ̀hún nàmí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùjádà irun ní jẹ́bẹ̀ èrìkà máa rọ̀ kẹ̀yìn náà wàásùdù wàrúkàì máa rọ̀ kẹ̀ tọ́lá máa wí bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtúndì wí wọ́n mú àwọn nǹkan nínú oríkè irun tẹ́kẹ́tì ọ̀rọ̀ sílẹ̀ ọ̀rọ̀ kò sí irun ọlọ́wọ́n mú wọn láti fẹ́ pẹ́sẹ́tì odidi irun náà àmúdbáàdùn nílẹ̀ kò lè ní àmúdíẹ̀ lára odidi nǹkan káfi dúró pé tẹ́ máa ṣe rèé olúwa ni ọjọ́ pọ̀ ẹlẹ́ẹ̀kẹta nu wàkẹ́sọ́ ti tàkọ́rùbí ilallahi ta'ala máa súnmọ́ lọ́wọ́ pọ̀ pẹ̀lú àwọn aṣẹ́ rẹ ẹlẹ́ẹ̀kẹta nu ọlọ́run jẹ́ mi ò lè ṣe ó tẹ̀tọ́ afẹ́lì sí wẹ́ orí bíi tọ́ art bíi tọ́ art pẹ̀lú mọ̀ tẹ̀lé àwọn aṣẹ́ rẹ kò sọ̀rọ̀ ẹsẹ̀ ń bẹ̀ àwọn pé súnmọ́ lọ́wọ́ pẹ̀lú àwọn aṣẹ́ rẹ lówí so kò ní ìdíkọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ ọ wá sọ ilé ẹkẹrin oníwà rúyà tòlọ́kì láti wà nọ́ọ̀sì fìdálìk mọ́tò á máa sí ẹ̀sìn kó o tún á rí ẹ̀sìn pé ẹ̀sìn mi pọ̀ bàdé alùpùpù àmọ́ náà ọjọ́ kọ̀ọ̀kan àlùjẹ́ náà ní wà lára wa yìí à ìwọ owó ta ló kó bàbá rẹ lọ́yọ̀ọ́. wọ́n láwọn wo lẹ́ni wọ́n láwọn ní ẹ̀yin lẹ́ni rí <laughs> fàlà tó zakú àǹfọ̀sàkùn wà alámùlọ́nì takọ̀ ẹ̀sìn dára yíyí olùkàkọ́ lọ sọ̀rọ̀ ẹ̀ náà lóyàtòkè láti lóyàtòkèlà wà nàkìsì fi dáálíkà wà nàkìsì sọ́ọ̀dì ni ó wà nàkìsì fi dáálíkà wà á máa ríra rẹ sí pé ètò sí òtó ìwọ́n bá tó tẹ̀ tó náà nàkìsì tó bá a kò tó pé o tó sọ pé ẹni tó dájú ni tí nǹkan bá dájú ẹ ṣe méjì lórí ẹ lérò pé wàhánà sáàtà àti àtò láró ìbá fi ya wàhánà lọ yẹ bá fún mọ nífẹ̀ẹ́ kòkòrò inú sọ́tún hajj lẹ́ẹ̀kan àyà sẹ́wọ̀n torí ẹ̀ mo fi rán ara mi mo sì rọ ẹ̀yin náà tẹ ìjókòó tí mi tá n ń gbọ́ mi àtàwọn tí ó tún gbọ́ mi lẹ́yìn ìjókòó yìí mo ń rọra mi mo ń rọ ẹ̀yin náà olùkàkọ́ ronú kúrò ọlọ́run kó torí ẹja ronúpẹ́ àdàsọ́dọ̀ ọlọ́run kápò mi gbogbo ìlànà ìsẹ̀mí bútànsẹ̀mí lé lórí ìsẹ̀mí ẹbọ ṣíṣe ìsẹ̀mí kẹfìrí ṣíṣe sọ́lọ̀ ìsẹ̀mí máa dúró pọ̀ mọ́ lọ́n ìsẹ̀mí máa pè nǹkan bí ẹ̀yìn ọlọ́n ìsẹ̀mí máa ṣògbọ́n owó ìsẹ̀mí ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ìsẹ̀mí ká máa ṣòfófó ìsẹ̀mí ká máa parọ́ ìsẹ̀mí ká máa jalè ìmáa jẹ owó ìmọ̀ àríjẹrímu máa kọ́lé máa gbowó kọ̀ lọ́nà owó èèwọ̀ owó èlé owó èlé báńkì owó èlé sogúndogójì owó èlé kọ́múlé láńtà bí gbọ́múlé láńtà lápò lápò ṣé kàní tó yẹ owó èlé lápò ìmọ̀ ìmọ̀ rí àrísèké látara tẹ́tẹ́ bàbá àjẹmú bàbá àbàdàn tẹ́tẹ́ oyo tẹ́tẹ́ frcn tẹ́tẹ́ glo tẹ́tẹ́ mtn tẹ́tẹ́ yatel tẹ́tẹ́ etisolat ìmọ̀ba ọ̀tá tẹ́tẹ́ you be a lucky winner tonight become a millionaire today wọn náà ṣe send the message it cost only ten naira o sì send there you want to become a millionaire without working for millions ọ̀rẹ́ ẹgbẹ́ olówó òjijì ẹ̀ ń wá fún àwọn òfò bàbá àjẹbí sọ lọ́rẹ̀ bá sọ lọ́rẹ̀ yọ tàyàn lọ́rẹ̀ owó ní tìsí láìsẹ̀ tó la kankan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rù kí alámọ̀ ń bóyàn lówó láì gbé tẹ́tọ́ rí kankan kalẹ̀ àìsíkọ́lá náà máa bọ àwọn èèyàn tó súnmọ́ lówó láì gbé tẹ́tọ́ rí kalẹ̀ ewu tẹ́tọ́ rí bítẹ̀ ń ta tẹ́ ń sọ pé fẹ́ jowó àwọn ọ̀nà bútórúkàkùn ní ìrúkàkọ̀rọ̀ tó bá ń bẹ̀ àti ìmọ̀ ẹran àwọn èèyàn lọ́wọ́ lórí aburú òun gẹ́gẹ́ kó ní sàbúrú ṣùgbọ́n ẹran lọ́wọ́ lórí orúkọ ọ̀rọ̀ dá dúró ọlọ́run tọ́lá ẹ̀ka yóò jẹ́ àgbọ́yé ọlọ́run jẹ́ àgbọ́yé ọlọ́run jẹ́ àgbọ́yé ọlọ́run jẹ́ asẹ̀mí ìsẹ̀mí mọ̀mìnì láyé ọlọ́run jẹ́ akúrí mọ́mìnì ààbọ̀ ọlọ́run pàdé mọ́mìnì ọlọ́run kó sànù wa kó sí bẹ́ẹ̀ fún wa ìtẹ́yẹ ó ṣe tí èrí yọ̀nà ọlọ́run tá a sọ tá èrí yọ̀nà ọlọ́run ṣe rọrùn ìta ṣe tá a sọ tá èrí bìnú ọlọ́run mọ̀jà alẹ́ sọ mọ̀jà alẹ́ ṣe ó kọ́lá agbára ti tóbi ọlọ́run sànù wa síbi àánú rẹ̀ wà á wá sì sẹ̀rí ọlọ́run bá pọ̀ àṣẹ̀sìn rẹ wọlé àìsí lásìkò àtúnṣe dá àtúbọ̀ wá sọ̀dọ̀ rẹ wọn foríjì wá o foríjì wá lórí àṣẹ ètò àtàṣe ju wa ọlọ́run foríjì wá lórí àṣọjú àtàṣe àṣọṣọ tó wa ọlọ́run foríjì wá lórí ìyànà tá à ń ṣe foríjì wá lórí ṣekárí mi ṣe foríjì wá lórí ṣekágbọ́ mi forí ẹ̀jẹ̀ wa àtúbọ̀ wá sọ̀dọ̀ rẹ ọlọ́run jábọ̀ pàdé lálùkẹ́ àmọ́ ìmọ̀ọ́mìnì tó jẹ́ mọ́kúlẹ́sọ̀ tó jẹ́ tàkìyọ̀ tó jẹ́ bárún tí wọ́n wà lójà náà ń dẹ̀ra ọlọ́jà bọ̀ pàdé bẹ́ẹ̀. ولا لا حول ولا قوة إلا بالله ربنا لا تزيغ قلوبنا بعد إذا ديتنا وهب من لدنك الرحمة إنك أنت الوهاب ربنا آتنا من لدنك الرحمة وهجه لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين